والصلاة والسلام على رسول الله بعد أدوكف الله سبحانه وتعالى أكثر الصلاة ونبوة محمد صلى الله عليه وسلم لينا مكي مشايخ أتي إخوة لقبوا mo wá dáṣà lẹ́ṣà أو محاضران àwọn náà ni sheikh suleiman hamza abu حفظه الله تعالى وسدد خطاه وبارك في عمره بكنا الشيخ إسماعيل ابن راجي حفظه الله تعالى وسدد خطاه وبارك في عمره tọ́píìkì tí àwọn afáwa tí wọ́n bá wa dìskọ́sì tọ́píìkì tí ó pàtàkì púpọ̀ ni ibi tí ó pàtàkì dé fún ẹni tí ó bá mọ àwọn nǹkan tó ń lọ ní àgbáyé Islam láàrin àwọn tí wọ́n ṣe ìtìsáàbù sí sunna tó ṣe ìtìsáàbù sí asalafiya wàláhìí omi ó fẹ́ lè máa bọ́ lójú yàn bẹ́yìn ò bá sún síta yóò máa sún sínú láti sìn yóò máa sunkún yẹn sínú tí ò bá sún síta torí pé tá a bá wo ọ̀gọ̀rọ̀ àwọn ọ̀dọ́ lónìí ẹlòmíì ọ̀rọ̀ àlùalágò òye ká má ti sọ yí pé ká bọ́ sínú òun tó fẹ́ kí ṣùgbọ́n yóò máa béèrè lọ́wọ́ yín tí ẹ lè sọ ń pa lágbájá ọmọ lágbájá ṣé ẹnìyẹn ṣàlè máa gbọ́ lẹ́kítọ̀ rẹ̀ ṣàlè gbọ́ lẹ́kítọ̀ rẹ̀ kí tí a máa fi gbogbo àsìkò rẹ̀ ṣe nìyẹn lọ́sàn-án láàárọ̀ lóru tí bá wá da jòkólẹ̀ pé kí ni nǹkan báyìí báyìí báyìí báyìí ó mú ká sọ pé bí ọ̀rọ̀ àkídà tá à ń sọ gan-an ó ní kan tó ṣe kí mo ti bèèrè lọ́wọ́ rẹ̀ tó ké àwọn àṣàyíra ni àwọn sífàtù wo ni wọ́n ṣe sífàtù ni tí wọ́n gbà ní ìtí ìbéèrè pé ọ̀nà wo náà fi gbà ó tán gbà tán ṣe ìfìbátù ni ọláì kò rí dáhùn ẹni ilé lára àwọn tó gbèrú ọ̀rọ̀ lágbájá mùtẹ́dì lágbájá mùtẹ́dì tó gbèrú ni so tí wọ́n gangan tó ń pèpè sí ò ti yí ẹ ní tó ń bà dá èèyàn lé lórí ò yí ẹ dẹ́nu àwọn àfáà tí wọ́n ní ìtìláàfù lórí èèyàn kanú àwọn onísúnnà kílẹ̀ rí àfáà yìí ẹnì kejì ní tán kílẹ̀ rí tiẹ̀ òun làwọn afáwọn sọ fún wa lẹ́ẹ̀kan pé ẹni tó bá jẹ́ onímọ̀ ló lè wà yìí kódà kò kì í ṣe pé àwọn kéékèèké gan àwọn àfa àgbà ńláńlá tán lè wọ àárín yìí torí pé àwọn àfa àgbà ńláńlá tán wọ gan ẹnu wọn ò tún kò lórí àwọn àfọ̀rọ̀dì ṣé ń tẹnu àwọn àfa àgbààgbà tí ó kò lé lórí nípa àwọn àfọ̀rọ̀dù kan nínú onísúnà ó ti jáde kò jáde ṣé òun lèmi ó yanjú níwájú àwọn tó ṣe pé kí ni kápẹ́ńtà bíríkìlẹ́yà mẹkáníìkì ìyá aláta ìyá eléwédú ló fi jẹ́ pé àwọn nǹkan tí èèyàn ti rí lóríṣiríṣi òun ló fata fi ń pe àkíyèsí wa sí nǹkan yìí gbogbo alájọ gbà pé tẹ̀bí báwọn afáwa ṣe sọ ó wà nínú súnnà ó wà nínú ìsìláàmù tẹ̀síìrù wà ń bẹ̀ tẹ̀síìkù wà ń bẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ gẹ́gẹ́ bí sọ fún wa ní onídọ̀wábìtì agbọ̀rọ̀ ṣe mọ̀ràátù mọ́síláhà àti mọ́síládà ìtẹ̀lẹ̀ sọ láwùjọ kan tó ṣe yí pé ẹ sọ gbé ẹ lè sọ ń bò míì kẹ ẹ má jẹ́ kí backwardness bá súnà látara rẹ̀ ọ̀rọ̀ tí wọ́n mú wá nípa ó ṣe àwọn Salman Audan kò tí wọ́n ní Sheikh albani rahimahullahu ta'ala tí wọ́n sọ bó tẹ̀ jẹ́ pé Sheikh albani nìyí wọ́n padà rí pé àwọn Salman Auda wọn gbádùn ṣùgbọ́n tẹ́ ẹ bá tún padà sínú sísílátù àdìsí sọ̀híhà àdọ̀rí farada volume fourteen ẹ̀ tún rí bọ́n ṣe tún sọ̀rọ̀ sáfàrù ń bẹ́ ni ẹ̀ fi rí ùsùlùbù àwọn bàbá yẹn fi rọ́d alẹ́lmùkàlìfín àti sheikh usemin ni sheikh mumbaz ni sheikh abdul abad ẹ̀ máa rí ọ̀nà tàbí ṣe nǹkan yìí tó nísìnyí kò sí àfáà súnà kan nísìnyí tó ṣe pé kó gbà pé sáfàrà wa ni mo tẹ́lẹ̀ yìí torí lẹ́yìn ikú ọ̀n bàbá yẹn nísìnyí ó ti tún ṣe àmọye àwọn pàǹtí káà bá yẹn tó jáde láyé wọ́n padà rí pé nìyá kò gbádùn lóhun ọ̀bàdá rẹ̀ báyẹn straight away ṣùgbọ́n láwọn rí pé kí ni kharijiyal asriya onítàn débọ̀ wáyìí wọ́n rẹ̀ kọ́ rọ́dùlé lórí nínú sísílátò hadisi dọ̀ífà níbẹ̀ yẹn wọ́n sì pé kí ni wọ́n pè ní àhúná alfaadil tó ń bọ́jẹ́ pé kí ni ó ṣe rọ́mù ìwọ̀n bil irja wọ́n rẹ̀ sọ pé irja tó lé àwọn ọmọ yìí ipe nǹkan yìí kò rí bẹ́ẹ̀ wọ́n rẹ̀ ṣàlàyé ṣùgbọ́n lẹ́yìn ikú Sheikh Albani ní sáfàrù yìí tún wọ́ọ̀sì ju ti Sheikh Albani mọ̀ lọ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ alikhwan muslimun àwọn àfa nípìnlẹ̀ wọ́n ṣe tẹ́síkì àwọn kálukú sọ tó mọ̀ ń pa wọn ṣùgbọ́n lọ́wọ́ bá ní káwọn kan tètè rí àṣírí wọn àwọn bíi sheikh amanul jami sheikh rabi al-madkhali sheikh muhammad bin hadi al-madkhali abdullahi dùwé ṣáàtì bẹ́ẹ̀ lọ́nà àwọn tó ṣe pé wọ́n tètè rí táwọn àfa ńlá láyẹn gun òòrí ṣùgbọ́n alhamdulillah ṣẹ́gun báàsì kan tó kú ni wọ́n padà rí kíní àwọn ìkúnàánú débi pé padà sọ pé àwọn eléyà lára àwọn seventy two sex náà wà Sheikh al kò sí ẹni tó ṣe rọ́dù fún àwọn ìkúnàánú tẹ́ bá gbọ́ sí síláṣú lọ wà núùrù ní nítorí ṣe pẹ̀lú ìkúnàánú mùsùlùmí bẹ́ẹ̀ ni ó pọ̀ jàǹtìrẹ rẹ lónìí sìn kẹ torí àáfàá kan tó lẹrẹ mọ́ súnà tí ó gba ìkúnàánú ní kíni lóní dídíà ẹ ṣe so irú àwọn issues báyìí ni ó dùn sọ níwájú àwọn àwáàmù ni tó bá ṣe wípé àwùjọ yìí bùkátà rẹ̀ náà torí pa ní àwùjọ yìí lè mọ́ bùkátà rẹ̀ mọ́ṣáláṣí tẹ̀mí tí mo rí ṣe ìmáàmù for years ó ní orúkọ jàmáà kan tó ṣe pé lára àwọn fòrò ìkwánu ni ní ìdárúkọ jàmáà yẹn rí fún gbogbo seventeen years plus tí mo lò mọ́ṣáláṣí yìí lẹ́ẹ̀kan báyìí mo rẹ̀ yóò wáyé sìn ohun ọkọ tó gbọ́ fi ń darúkọ jọ̀mọ́ kan tó lórúkọ mìíràn yìí ni yàtọ̀ sí bí abiru tẹ̀blíìgì ni èyí tó kọ́ sínú ìkùnánù tí máa ti darúkọ ìkùnánù ó ti àdírẹ́sì gbogbo wọn ṣùgbọ́n àwọn kìnnì kan àwọn kìnnì kan kan kan ara wọn nìyí ẹ lè darúkọ wọn ní àníwájú àwọn ìyá àwọn bàbá àwọn oná tún ń pè bẹ́ẹ̀ wọ́n láyìn ẹ̀kan bèèrè lọ́nà ẹyọ ta ní ọkùnrin white kan tán lẹ́yìn sọ̀rọ̀ ń pẹ́ ní kankan wọn ra wọn ẹlẹ́yìn tó bẹ̀rẹ̀ yìí ẹni tó nígbìyànjú fún súnà ni ṣùgbọ́n ẹni ò mẹni tó ń pè ní alhalabi ni táàfù wa àṣìká làwọn èèyàn pẹ̀lú irú nǹkan bẹ́ẹ̀ ni láwùjọ wa gẹ́gẹ́ ni yìí ni ẹni tí kìláàfù ń bẹ láàrin àwọn àfọ onísúnà gangan àtàwọn tó ti àti àwọn tó sì ń bẹ láyé dì sí ní tí ẹnu òkòlé lórí nìyà èmi àti pọ́sìn ní ń bísí ara mi pẹ̀lú irú àwọn kan bẹ́ẹ̀. so ìtàn sọ fún wa òun ni pé àwọn àfáàlẹ̀ ní kìláàfù lórí particular individual àwọn nǹkan tó jà wá lógún òun ni ká mọ tó ń jẹ́ the right akida ọ̀rọ̀ pé ìyọ̀kẹ́ mu tẹ́lẹ̀ yes àmọ́ tó bá necessary láwọn àsìkò míì ṣùgbọ́n kò sí àwọn abízi ara wa pẹ̀lú nìyẹn ẹlòmíì ò bá bọ́ sórí íńtánẹ́ẹ̀tì ní ta ló tún kù tán pé mu tẹ́lẹ̀ tàtúnà pé mùtẹ́lì jáàmù wá káàkiri ni ó rẹ̀ rò pé nǹkan tó ń ṣe káàkiri yẹn sì ó gba rìwọ́ọ̀dù lórí ẹ̀ ni ó dẹ̀ fẹ́ kírun ní ìrìn òyanjú ẹlòmíì ní ìpìlẹ̀ tí ó kó sínú pé fẹ́ ṣe súnà àwọn nǹkan tí ó kó sí ni ó lọ́nà báyìí ni ìyàwó ṣe kàbáàdì ní nínú máràtàn òkúrọ̀ wọ́n sì ti fi rin ilẹ̀ ní pé àwọn brazil ní Europe ni wọ́n ń pe àwọn ẹ̀kílẹ̀ lè sọ ń palágbáyà kílẹ̀ lè sọ gbogbo akẹ́kọ̀ọ́ ní fi lẹ̀ àwọn nǹkan yìí da nǹkan rú ni àwọn tó yẹ láwọn ò ní fi lẹ́nu àwọn àfáà náà káwọn nǹkan tó ṣẹlẹ̀ láàrin ara wọn nìyí tẹ́bá bèèrè lọ́wọ́ eléyìí ní sìnrí pé ókè o ṣé mo lè gbọ́ lẹ́tọ̀ àfẹ́ eléyìí a ní ẹ máa tẹ́ndì lẹ́tọ̀ rẹ̀ ẹ bèèrè lọ́wọ́ eléyìí mo lè àtẹ́ndì lẹ́tọ̀ àfẹ́ ni ẹ máa tẹ́ndì ilé eléyìí kí eléyìí a ní sòfò kù ni eléyìí kọ́ sàáfì kù ni. lẹ́tọ̀ tó wá ní ká máa àtẹ́ndì ẹ ti ní ká máa àtẹ́ndì lẹ́tọ̀ ara yín mọ́ tí ká wá ní ká máa àtẹ́ndì ẹ wà lé èèyàn kan nu wọn nígbà pípé gbọ́dọ̀ sọ̀rọ̀ esi wọn common sense ń sọ fún wa pé léyò kì Muhammad sallallahu alaihi ṣùgbọ́n anábì ló ń sọ fún àwọn èèyàn tó ń sọ ipá dé ọ̀run eléyà anábì ni wọ́n fi lẹ̀ àwọn sọ pé muhammad ń pa àwọn sàábé rẹ̀ wọn ní mọ̀ pé ẹni tí ò gbádùn ni ẹni táwọn kì í mọ̀ tó ẹ̀ tó ṣùgbọ́n àbí ló sọ pé láwọlá anna qaumaki hadithu adi bi kufrin lahadamtu alka'aba wa raja'atuha ala qaw'idi ibrahim ìrẹ aisha mo ṣe ń wo kàábẹ tó yẹ pé àwọn èèyàn ẹ̀ṣẹ̀ ń wọnú islam ni àwọn kùrẹ́ṣin wọn ṣe ń wọnú islam ni bá ní ká dà owó bána bí ibrahim ṣe kọ́ gangan òun àtọmọ rẹ̀ mọ́ ṣe gbé kalẹ̀ kọ́ àìdù ẹ̀ òun làbá dá padà sí ṣùgbọ́n kí ẹ ó ti ẹ̀fẹ́ da kí náà bàbá wa rú ló fi ní ká gba ìsìláàmù nǹkan yóò bá bẹ̀rẹ̀ àwọn tó gba ìsìláàmù ó bá wọn gbógun ti ànámísọ̀lá kí ló ṣe yẹn muratu almaslaha wal mafsada tó mi nífẹ̀ sọ ju eléyìí lọ torí pé àwọn nǹkan ẹ̀yìn nǹkan tó fẹ́ ni ẹni tó bá dẹ̀ ti àṣà àwọn nǹkan wọ̀nyí ni nípa gbogbo ọ̀rọ̀ tó ń lọ lágbàáyé ni more than twenty something years mo ti ń pa báyìí láàrin àwọn tó pẹ̀lú àwọn ní sunna lórí sunna láàrin àwọn tó jẹ́ fúlówàzì sheikh rabi al-madkhali afidawula afáwa dáadáa ni wọ́n ṣùgbọ́n a ní sọ ọ̀rọ̀ wọn di pé ọ̀rọ̀ tó yẹ máa súnmù ni ṣùgbọ́n àwọn sọ̀rọ̀ ń di wọn ti lálàáfíà ara wọn ni látara pé kí ni nítawọn afáwa sọ lẹ́ẹ̀kan àtàsásólù fi tẹ́ bẹ́ẹ̀ ọ̀tẹ̀ ìsùn wọn kàn kálukú wọn yọra wọn lẹ́yọkọ̀ọ̀kan ní lẹ́yọkọ̀ọ̀kan wọ́n fẹ́ ṣe kìnní kan ní Senegal láìpẹ́ yìí ṣéèkì kan lára àwọn tó súnmọ́ ṣéèkì rọ̀bì pẹ́kípẹ́kí thirty five years ló lò lẹ́gbẹ̀ẹ́ ṣéèkì rọ̀bì àwọn kan táwọn lò less than that ni wọ́n á ní ẹ gbọ́dọ̀ lọ sí lecture tí Muhammadu Buhari fẹ́ ṣe ẹ gbọ́dọ̀ listen sí àwọn míì náà tán jẹ́ títàwọn ẹ náà àwọn náà fẹ organize irú ẹ̀mí ní the same Senegal àwọn tọ́jú lovers eléyìí náà ní ẹ gbọrọ lọ àwọn àfáà náà ní ẹ gbọrọ lọ bó wá nìkan lọ ṣé tàwọn ìkùnwánù nìkan máa lọ àbí tàwọn àbí tàwọn oníṣúfì so issues tó bá wà láàrin ṣe gbókè nǹkan tó jẹ́ nǹkan ẹ̀sìn náà ni gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé n tó jẹ́ sìn ò ní nǹkan tẹ̀ ẹlòmíín sọ̀rọ̀ pé ká ẹni oníbídíà ni ṣùgbọ́n kò ṣeé sọ kó o pẹ́ nìyẹn lóníbídíà láwùjọ tó wà yóò dá nǹkan lẹ̀ bọ̀yìn oníkọ́ má ṣe rọ́dù fún ọ̀rọ̀ téèyàn bá ṣe bọ́ọ̀dì la lè ṣe rọ́dù ọ̀rọ̀ pẹ̀lẹ́rì ṣùgbọ́n alágbájá mùtẹ́dì ni ó lè sọ kó dá wàhálà lẹ̀ nínú ọkẹ́ wàá mọ̀ pẹ́ ní mùtẹ́dì ni wọ́n ló dẹ̀ mọ bó ṣe máa bá a lò ẹ lè ríra yín gbà mí gan kẹkàn kíra yín nì ṣùgbọ́n ẹni ò ní pè é sí prógrámù àmọ́ àwọn tó ṣe tó ń tíráì láti wọ wá sáwọn prógrámù kan nìyí tá a dẹ̀ ń ṣe kí ni a dẹ̀ ń yẹrí torí bá ń yẹrí kí prógrámù yẹn ni wọ́n máa àtàkì wá prógrámù yẹn ẹ lè fọ́ọ̀sì wá jọ yín at the same time ni a ní máa pariwo káàkiri pé kí ni ẹ wáyà mú tẹ́lì ẹ wáyà mú tẹ́lì torí wípé abọ́rọ̀ ṣe mọ̀rọ̀ àti àti mọ́sálà ni so n táwọn bàbá yẹn tí wọ́n ṣe nìyẹn èèyàn dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ hikma ń bẹ̀ sheikh rabi hafidhahullahu ta'ala àwọn náà ń pariwo kìíní yìí sìn ín ẹ mọ́ tafarakọ̀ mọ́ ẹ ṣe kìíní ṣùgbọ́n ẹ kò bóró mọ́ àwọn tó ń sọ ọgbọ́rọ̀ wọn mọ́ ní ọkọ̀ bàbá yẹn sọ tí ń ní gbà tó ṣú bàbá náà bá ní òkè ó dá ẹ mọ́ gbọ́rọ̀ lágbájá mọ́ ṣùgbọ́n kò àwọn orin tó wá ṣe ní kí wọ́n ra ti bàbá lẹ́yìn ara wọn náà wá dojúkọ ẹmọ nígbà míì tí ẹ bá ń báyàn parí jà ẹ mọ jà mọ ẹ mọ ṣe kínní wọn ní wẹ̀yìn gangan tẹ́ ń bá wọn parí jà bò wọn ó dojú ìjà kọ ara wọn ṣe àfẹ́ gbà wọn á táyé lára pé ah lágbájá wọn láṣẹ jù yẹn kínní kankan kan mọ́ra ẹ mọ ṣe kínní mọ́ so level tí kínní wà nìyẹn so it is good kí a mọ bí nǹkan yìí ṣe ń bọ̀ wá mò ń sọ eléyìí kò ṣe fún ẹni tó ṣe tó kẹ̀kẹ́ bíríkìlẹ̀ abẹ́ni tó jẹ́ kínní ni bọ́tà wá tá a ní íńtírẹ́sì tó ṣe tó kẹ orí íńtánẹ́ẹ̀tì gbogbo ìgbà níta lọ́nṣọ́ ni tí wàá bá ṣe kínní yìí bó ṣe ń ṣẹlẹ̀ bọ̀ láti more than twenty something years lọ́mọ history lọ study ẹ̀ wàá mọ bó ṣe yẹ kó o take position ìwọ tó jẹ́ bíríkìlẹ̀ ní ìmọ̀ bá ṣe lọ mẹkáníìkì máa bá ṣe tiẹ̀ lọ kí yóò kẹ́ ẹ́ ìtọ́kàn ẹ̀wọ́ máa kídà gidi lọ hálkọ̀ kó kó kídà gidi ní bá ṣe ń kírun kọ́ bá ṣe ń tajà kọ́ so kò jẹ́ bó ṣe yẹ wallahu alam. náà kálọ̀ ń kó bá ní san àwọn ah, Sheikh Abdulghani Juma ní ẹ̀sán lórí lórí nasiha yẹn mukhtasara walakinaha yàní mufidatun jami'a kọ́lọ̀ kó bá ní sanwó-alẹ́ sọ̀lọ́ rẹ̀. mo rò pé ustaz wa náà asheikh bin rọ́ọ̀jì ṣé kí n máa gbé ẹ̀kì <laughs> ọlọ́mọba nìsan yín ní ẹ̀sùn lọ́rẹ̀. àwa tá a bá níbi ìrìn ànígbà béèrè púpọ̀ náà but ká má sàlẹ̀ ìgbà ìbéèrè fún àwọn ustaz wa ọ tabari náà àwọn àlùfáà wa náà tí wọ́n sì ń bẹ ń kalẹ̀ because àsìkò yí àsìkò tá a nídìí ọ̀pọ̀lọpọ̀ náà sí hà fún àwa ikhwa ni kódà bá a bá rí béèrè gbà a nídìí nàṣíhà tí ó pọ̀ fún wa gẹ́gẹ́ bí nǹkan ṣe rí so mo sì ń sọ mo ń tẹnu ma so ẹ̀yin lọ́hùn ahlùsùnà la mà yín sí àwa níyìn náà ni àwa náà so ọ̀rọ̀ tá a bá ní tìfáàkù lórí rẹ̀ tó yé ó yẹ ká máa a ṣe ara wa lórí ẹ̀ so ẹ wúlò níbi tẹ́ ẹ wà àwọn ẹlòmíràn ti ń bẹ níbí náà àwọn náà wúlò níbi táwọn náà fún dáwà súnà àwọn tí ń bẹ láàyè ibòmíì náà kálukú lò fún dáwà súnà tó pa àmọ́ òṣùlù wọn so àwọn ibi tí kìláàfù bá ti wáyé a lè ẹ̀sìpẹ́ẹ̀tì pé gbogbo nǹkan ni ká ní lórí ẹ̀ so torí ẹ̀ ẹ jẹ́ a ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ dákun ẹ̀yìn àlùfáà wa àwa tá a sì jẹ́ ọ̀dàlẹ̀ kólé náà torí àwọn ọ̀dàlẹ̀ kólé kan náà wà láwọn brọ́dásì halakọ́ọ̀tù wọn filẹ̀ eh, Facebook ni so tí ustaazu kan bá ti sọ̀rọ̀ lọ́hùn-ún kò ní jẹ́ kí àáfàá míì tóun ó fèsì pẹ̀lú màá ti sọ̀rọ̀ ah, masha allah ọ̀rọ̀ tí ustaazu wa kìíní kan sọ bó ṣe rí gan nìyẹn gbogbo tá sọ yẹn masha allah mo gbádùn ẹ̀ gan yẹn gan lódodo táfàá míì tó wà dídùn tí ó ń takò tó bá sọ̀rọ̀ kẹ́ẹ̀yẹn tó gbọ́rọ̀ ní ṣubúà run away ó ti kún ní sẹ́wọ̀n kò ní jẹ́ kí àwọn èèyàn ó ti ẹ̀ gbọ́n tí kálukú ń sọ. so gbogbo orú àwọn yẹn ní ẹ dákun ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo orú àwọn báwọn ọ̀dàlẹ̀ kó lè lèmi máa ń pe irú wọn so ẹja ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kọ́lọ̀ ń kó ṣàánú wọn. tábàárí náà àwọn àlùfáà wa tí wọ́n ní nàṣíà ó pàtàkì gan tábàárí náà àwọn àlùfáà wa tí wọ́n bá ní nàṣíà. ok ṣe ìbéèrè àbí nàṣíà nàṣíà ni àákùn inshallah torí wípé now Ustaz Maruf àbí hayakumullah ẹ dákun máìkì eléyìí ṣe tó ti ń ṣiṣẹ́ àbí a ló ń ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ kò sọ̀rọ̀ kò sọ ṣé lè máa lè dọ́dọ̀ wọn ṣé léyìí yóò di ọ̀dọ̀ wọn ok ọ̀sán àsùnmọ̀ àrùfẹ́ má bínú ẹ̀jọ̀ ẹ bá a dún tòsí. وصلى الله وسلم على رسول الله آله وصحبه ومن والاه واتبع هداه إلى يوم اللقاء وبعد lẹ́yìn ìgbà tí mo fi ẹ̀mí mo rẹ̀ hàn sí ọlọ́run ọba adẹ́dà àti lẹ́yìn ìgbà náà ẹ̀yin mọ̀ṣáyé fún wa bẹ̀rẹ̀ látòrí ibi tí ó ti bẹ̀rẹ̀. الشيخ عبد الغني جمعة حفظه الله ورعاه àti àwọn mọ̀ṣáìkì yòókù náà bákan náà àwọn tọ́jú àwọn àlejò wa tẹ̀lé pé gbogbo àná la gbà yín ní àlejò àti ìwà kan ọba àdìgbàlá kí ó san wá lẹ́sìn olórí. àyè tí mo kàn fẹ́ fi kún ọ̀rọ̀ eléyìí tí wọ́n ti bá wa sọ látàárọ̀ mo rí i pé bó ṣe sí pé kẹlímọ́tún àwọn kẹlímọ̀ tí àwọn gbólóhùn tẹ̀ pé gbogbo ó kọ́ta kọ́ gbogbo asinafu àwọn èèyàn ìrànà oríṣiríṣi àwọn èèyàn èmi kàn fẹ́ mú ìdí kan bẹ̀ ní ètò oníṣe pẹ̀lú àwọn tulabul ilm àwọn students àbí seekers of knowledge àwa tí a jẹ́ tulabul ilm mo rí pé àwọn tó jẹ́ àwọn tòláàbù gangan bóyá sí pé àwọn tòláàbù náà ni wọ́n máa ń ti jẹ́ sábà ọlọ́run máa ń lo sábàbù tí àwọn èèyàn fi máa mọ̀ pé àfa lẹ́nu yìí ẹ̀jẹ̀ máa ẹ̀jẹ̀ lọ sálùkọ̀ rẹ̀ àwọn náà ni wọ́n máa ṣe náṣúrò pé àfa wa àfa dáadáa ni ẹ̀jẹ̀ àgọ́wà sí wọn. àwọn náà rán tí wọ́n lo sábàbí tó ṣe pé àfa mi yóò fi jí ni o ni ó fi wà <laughs> fi dẹ́rkìl afsam àwọn náà ni wọ́n yẹgi mọ́ lẹ́sẹ̀ yálà lọ́nà tó tọ́ àbí ní ọ̀nà tí ó tọ́ àwọn náà ni wọ́n jẹ sábàbí nígbà tí wọ́n táwọn sheikh wa abu ahmad hafizahullah wa ra'a nígbà tí wọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo wá rántí pápájọ nígbà tí wọ́n dárúkọ alimamu zuhli mo rántí in tó ṣẹlẹ̀ láàrin alimamu zuhli àti alimamu bukhari nígbà tí imam bukhari tó dé ìlú ní sabo ẹni àkọ́kọ́ náà àwọn àtòjọ́ olùmọ̀ tí ó wẹ́kọ̀mù ẹ̀ tó sì pe gbogbo àwọn aráàlú pa àáfàá lẹ́ni yóò wọ́n sì wẹ́kọ̀mù mọ́ Bukhari nílùú Naisabur Imam Bukhari inú wọn dùn iná aráàlú dùn ká àáfàá ni àmọ́ bí ọlọ́mọba ti fẹ́ pé in tó ṣẹlẹ̀ láàrin wọn tó ṣẹlẹ̀ àwọn student náà ni wọ́n fà àwọn student àwọn náà ni wọ́n dálẹ̀ Imam Muslim rahimahullah ó jẹ́ sùrẹ́ǹtì sí Imam Zuhri Imam Muhammad bin Yahya Zuhri ó jẹ́ sùrẹ́ǹtì sí bákan náà òun náà ńgbà tó gbọ́ nípa Imam Bukhari ó gbà ẹ̀rọ pé ẹni yìí ó ṣe súnmọ́ àwọn àfáà nígbà náà nígbà tí wọ́n gbọ́ pé Imam Bukhari sọ báyìí báyìí báyìí pé lafzi bil Qur'an makhluq pètò gbólóhùn mi tí mo fi ń kalu Qur'an òun ni ẹ̀dá ọlọ́run ò kì í ṣe Qur'an gangan Imam Bukhari ti ṣe tírà khaliqu af'al al-ibad síwájú ọ̀rọ̀ yìí àmọ́ ń gbà tẹ́ pé àwọn kan náà student kan ti wọ́n wọn pé tọ̀ kẹ́nikẹ́ni mọ́ béèrè ìbéèrè kan nípa pé àfa kan sọ báyìí àfa kan wí báyìí ọ̀kan náà student náà ló dìde pé tẹ̀yìn àfa wa ni mo mú nínú khaliqu ni mo mú mo mú zuhuri kẹ́ẹ́dá kun kí lẹ́rí sí ọ̀rọ̀ Imam Bukhari tí ó sọ báyìí báyìí báyìí báyìí báyìí. Imam Zuhri dẹ̀ ni min min eh, taharrihi lil haqq pé òdodo náà la fẹ́ sọ àṣà àṣòdodo ta ẹni tó sọ ọ̀rọ̀ yìí à nǹkan àfàtọ̀ tí wọ́n sọ tí wọ́n sọ ní ẹ gbúdọ̀ gbọ́ ọ̀rọ̀ rẹ̀ ẹnikẹ́ni oṣù gbọ́ lọ sí hálùkọ̀ rẹ̀ mọ́ ọ̀dà kan mọ́ Bukhari. Nam al Muslim lásìkò yẹn gẹ́gẹ́ tọ́lẹ̀ bìlẹ̀ ẹ̀ ní ah tọ́ níta fà yìí sọ yìí ọ̀tọ̀ ní ojú tèmi fi rí Imam Muslim dìde kó ní hálùkọ̀ yìí lẹ́yìn ìgbà tí wọ́n lé Imam Bukhari tí wọ́n lé wọn kó ń lù ìkan kó ń lù kó ó dà kó bí díà nílé àwọn náà ni wọ́n wẹ́lkọ̀mù rẹ̀ àwọn àlọ́ fi gbọ́rọ̀ míì wọ́n ní kí kó kó ń lù Imam Bukhari kó ń lù Imam Muslim nìkan ló tẹ̀lé Imam Bukhari tó ń ti bẹ́ẹ̀ Imam Muslim ò máa bẹnu àtẹ́lu ẹni tó jáfa rẹ̀ alimami Yahya Muhammad ibn Yahya Zuhli bákan náà Imam Bukhari náà kò tẹ̀lé ń tẹ̀lé afọ́jú pé kó rí pé ìtìmọ̀ Bukhari ń sọ kọ́ ni wọ́n ń sọ ọ̀tọ̀ ni tí wọ́n Bukhari ń sọ ọ̀tọ̀ ni tí àwọn èèyàn ń dálẹ̀ kí n fẹ́ ló ń bẹ léyìn ni pé àwa ta jẹ́ tulabul ilm gẹ́gẹ́ bọ́n yìí kan abùkátà farabalẹ̀ gan abùkátà farabalẹ̀ gan Imam Muslim tá ń sọ yìí tó tẹ̀lé Imam Bukhari wọ́n fẹ́ gbé ara wọn nípa ìpẹ́ ta ló dáa jù láàrin mọ́ Bukhari àti Muslim àkọ́nà àfáwọn ní lọ́wọ́lá Bukhari máa já a Muslim wà láàárọ̀ ọ̀hà tí wọ́n ti mọ́ Bukhari tó gbọ́wájú ní ta ló mọ́ Muslim àmọ́ tó ti bẹ́ẹ̀ tá máa ń sọ pé tọ́ nípa ọ̀rọ̀ hadith wọ́n fẹ́ lè gún wọn sẹ́gbẹ̀ ara wọn ẹ̀rọ kan mọ́ bínú pé ọ̀rọ̀ mi fẹ́ gùn díẹ̀ àfáà kan ní tàṣájà rafọ́mùn fil Bukhari wa Muslim لدي وقالوا أي ذين يقدم فقلت لقد فاق البخاري صحة كما فاق في حسن الصناعة مسلم wọ́n fi ẹ̀gbọ́n fẹ́ gbé wọn sẹ́gbẹ̀ ara wọn àwọn ọmọ muslim ó lo sáńpì ní àwọn àdáàbò tọ́lìbìlì ẹ̀lì pẹ̀lú àwọn àfáà rẹ̀ kò bẹnu àtẹ́lẹ̀ ìmáàmù Zuhri bákan náà kò tẹ̀lé ìmáàmù Bukhari ní tẹ̀lé àfọ́jù sọ àwọn tá a jẹ́ ọ̀sùn lábìlì ẹ̀lì àbùkátà farabalẹ̀ gan-an táfà wa a gbọ́dọ̀ yá àwọn àfa wa lánà àsìmù a gbọ́dọ̀ gbà wípé àwọn àfa wọn lè ṣàṣìṣe wọ́n lè ṣàṣìṣe náà tó máa ṣe àṣìṣe yìí kò ń ṣe hákù tí ni pé ká máa ṣe tàfíìmù wọn àbí ká máa bíkà àfa àkàn yẹgi mọ́ lẹ́sẹ̀ pé ọ̀ oh, àtẹ̀rọ̀ pé àfa àgèlà àfa àti kì í ṣàfa àsúnà gbèyìí mọ́ kán mọ́ kódà ẹlòmíì ibi orúkọ ni ó ti bẹ̀rẹ̀ orúkọ ni ó ti bẹ̀rẹ̀ ẹni tó ń pè ní sheikh tẹ́lẹ̀ sheikh al-fadil al yóò bá di broda àwọn kan yẹn of recent àwọn asábá ń tẹ̀lé àwọn kìíní àárí àwọn kan yìí nígbà tí mo rí mu náà ṣé lórí ọ̀rọ̀ mọ́sálà yìí àbí mi lórí pé ẹni tó jẹ́ sheikh tẹ́lẹ̀ wà di broda pé ọ̀kan náà àwọn broda kan sọ́tọ̀ àwọn tí wọ́n jọ ní mọ́sálà láàrin àbọ̀jọ́ sí pé ọ̀tọ̀ ojútẹ́ ń fi ọ̀tọ̀ ni ẹni ìyẹn yóò jẹ́ àyè mi láti mọ̀ sọ yẹn ẹ̀dá kan wá ta jẹ́ tùlábìlì ẹ̀yìn abùkátà farabalẹ̀ ẹ̀yin mọ̀ṣáìkì wa ẹ̀dá kan mo fẹ́ rọ̀ wá náà ẹ̀jọ̀ ẹ̀dá kan kò gbẹ́lú mi àmọ́ ẹni bábí ní sèha alẹ́ mùsùlùmí náà sàhà ẹ̀dá kan àwa àwọn tí wọ́n máa ń wá sàhà àwọn àlàkọ́ ti wa ẹjá máa ní àwọn gbọ́dọ̀ a máa ń ṣe o nǹkan fi rán wa létí náà ni ká máa ní àwọn ìjókòó kan tá a fi máa dá wọn lẹ́kọ̀ọ́ yẹni àdáàbò yẹni tọ́lẹ̀ bìlẹ̀ bóyá tíra tọ̀lẹ́kọ̀ ìkínákíní tààlímù tààlímù tọ̀lẹ́kọ̀ tààlùmù ni láàmọ̀ lò ní tá a yọ àwọn ṣàtàhàt àwọn kan tí ò dá ń bẹ̀ torí tí àyè náà wúlò àwọn tí ò bá dábẹ̀ là á yọ àbí ẹyẹ tó tọ́lé bìlẹ̀ ẹ̀lì tí àfáàwà ababẹ̀lẹ̀ bakr abu náà là lò fún wọn ó ṣe pàtàkì gan ẹ gbọ́dọ̀ farabalẹ̀ ẹlẹ́mìí tíra kan tíra méjì ló kà yóò kàn da orí network àbí orí ṣe network náà ni yóò da orí social media rú yóò máa kó tìkìrà kí ní kan ah, tíra mélòó gan ló kà ẹ̀rọ tó ti ṣe ìhátọ̀ gbogbo masáìlì ni àwọn fáyìsì ni wọ́n ti àwọn ti tójú bọ àwọn oríṣiríṣi tíra àmọ́ wọ́n ń wo wọ́n ṣe mọ̀rọ̀ áàtù masálẹ̀ àti mafáàfì maslaha yẹn ni pé n tí ó jẹ́ àǹfààní fáwùjọ tí ò sì ní bí aburú mọ́ mafáàfì ká aburú eléyìí tábà náà sọ eléyìí lóòótọ́ òdodo ọ̀rọ̀ ni àmọ́ ó ní bá a ti sọ kọ́lọ̀ mọ̀lẹ́kẹ́lá kó má ṣàfihàn ní àgbóyè ẹ̀sìn rẹ̀ wa ọlọ́run kó bá ní san ustaz wa asheikh maruf adébáyọ̀ al-asari ọlọ́run bá ní san wọ́n ní ẹ̀sán lórí ní ìmọ̀ bóyá tó láwọn àfáà tí wọ́n tún ní nàṣíhà ẹ̀rí alimami al-kutubi ìnàṣíhà gbogbo yẹn àfáà wa ní ọ̀tún lọ́sí ọ̀dà látara tí alustaz maruf tí wọ́n sọ wọ́n wò ó pé bóyá kí n ka ọ̀rọ̀ alimami ibn Taymiyyah yìí kí n ka sí wa ní etí nínú Majmu'ul Fatawa ni wọ́n ti sọ ọ̀rọ̀ náà èmi máa ń sábà gbé yẹ̀wò lọ́pọ̀lọpọ̀ so látara yìí pé a ti gbọ́ lẹ́dọ̀ àwọn àlùfáà wa náà rí àwa náà fi mọ̀ á. bàbá ní fala yajuzu li ahadin an yaj'ala al-asla fi ad-dini li shakhsin illa li rasulillahi sallallahu alayhi wa sallam. ìkòtọ́ fún ẹnìkan kó wá gbé ìpìlẹ̀ ẹ̀sìn kó gbé lé ẹnìkan lórí kó gbé léèyàn kan lórí kó wá já sí pé ẹni oní máa fi ṣe òṣùwọ̀n wípé ẹni bá ti lọ́bi tó lọ ẹnìyẹn náà ni ó dúró lórí ẹ̀sìn ẹni bá ti yapa kúrò níbi tẹ́nìyẹn lọ ẹnìyẹn ti yapa kúrò nínú ẹ̀sìn nìyẹn wọ́n ní kò tọ́ àyàfi fún òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní wala yaqulu illa li kitabillahi azza wa jalla kò sì gbọ́dọ̀ sọ́rù rẹ̀ gan fún tíra kan tí tíra yìí o téèyàn ò bá ti sọ téèyàn ò bá ti gba ti ń bẹ nínú tíra yìí ẹ̀rí tó bá ti yapa ti ń nínú tíra yìí ó ti jáde so àyàfi tíra ọlọ́run nìkan náà la máa sọ̀rọ̀ ẹ̀ fún ti ṣe alukur'an tíra ọlọ́run ọba nìkan la máa sọ fún wọ́n ní wàá man nassaba shakhsan ka'inan man kana fawala wa'ada ala muwafaqatihi fil qawl wal fi'l gbogbo ẹni tó bá wá gbé ẹnìkan kalẹ̀ pé ẹni tí ẹni yìí bóyá ṣéèkù kan bóyá ustaazu kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pé ẹni yìí ìwọ tó bá ti wà lórí tó wà pẹ̀lú rẹ̀ ní màá bọ́ ọ ṣe ìwọ tó bá ti yapa rẹ̀ ní màá mú ọ lọ́tàá tó bá gbé ẹnìkan kalẹ̀ tó yàtọ̀ sójúṣe ọlọ́run ọba ẹ̀rí nínú ọ̀rọ̀ àbí nínú ìṣe pé irú tó ń sọ nìwọ náà gbọ́dọ̀ sọ àbí irú tó bá ṣe oníwọ náà gbọ́dọ̀ ṣe wọ́n lẹ́ni bá gbé yàn kan kalẹ̀ sí ropò yẹn fàhùwà nínú alladhina farraqu dinahum wa kanu shi'an wọ́n ní irú ẹni yẹn ti wà nù àwọn tí wọ́n pín ẹ̀sìn wọn yẹ́lẹyẹ̀lẹ tí wọ́n bá di orí ìtìrísí ìjọ eléyìí ń sọ fún wa wípé hezbiya ẹlẹ́gbẹ́jẹgbẹ́ òun náà ni ká gbé ẹnìkan lẹ̀ nú àwọn àáfàá wípé nóò ẹ̀ gbọ́dọ̀ yapa ẹ̀ ẹ̀ gbọ́dọ̀ yapa ẹ̀ tába ti wá rẹni tó bá ti wá mú nǹkan kan jáde pé nóò àwọn náà níbí báyìí náà wọ́n rọ́ǹgì náà yóò wá di pé ah, à ṣé òkèèrè ló rọ́ǹgì lẹ́nu rẹ̀ à lẹ̀ ọ́ àti ẹ̀ ti lẹ̀ ọ́ gbélé fẹ́ lẹ̀ sòtórí wípé gbogbo àwọn àlùfáà yìí pátá ní táwa ń sọ yìí wàláì kò sí ìkànnì wọn tó tó kó sọ bẹ́ẹ̀ wọ́n tó bẹ́ẹ̀ kan sọ bẹ́ẹ̀ ni kò sí àfáà wa àkànnà àwọn àfáà súnà láyé tá a gbàlá fẹ́ sìn tí wọ́n wá tó bẹ́ẹ̀ nú ẹ̀sìn wa yìí kan wá sọ pé béèyàn kan bá ti lè yapa tí mo sọ yìí àbí tí ò bá ti ṣe irun tí mo ń ṣe yìí ẹlẹ́ kò sí àfáà kan tó lè sọ àfáà tó bá sọ á kú lẹ́yìn ẹni àfáà tó bá wù tó bá sọ á kú lẹ́yìn sotori ẹ kò sáfà kankan tó ń sọrú ẹnu gbogbo àwọn àlùfáà ta ní alihamudulilá torí pé wọn yìí sáwọn àfọwọn sufi àwọn ni wọn máa ń gbéra àwọn kalẹ̀ pé ẹni bá ti rìn lànà ṣé òkínní kan òun ló wà lójú ọ̀nà ẹni bá ti kó ń bẹ̀ ní òsì lójú ọ̀nà so wọn lẹni yẹn ti wà nínú àwọn tí wọn pín ẹsìn ọlọ́run ọba ẹ̀rí. wọn ni wọn ìdá tafakọ arrajul wa ta'addaba bi tariqati qawmin minal pẹ̀lú ojú ọ̀nà àwọn àkànnà àwọn olùgbọ́lọ́wọ́ ọba gbọ́ nísìlò tìdá àìmẹ̀tì wàlmàṣáyé gẹ́gẹ́ bí kéèyàn ó tẹ̀lé àwọn àìmà àwọn àfáàgbẹ̀ ẹ̀sìn mẹ́rẹ̀ẹ̀rin tá a máa bí jù bẹ́ẹ̀ lọ àtàwọn ṣéwù ṣéwù ṣéwù tá a máa ń nì wọ́n ní fàlẹ́ ìṣẹ̀lẹ̀hu àyìnyẹ́jà àlẹ́kùdù wátàhù wà àṣàbà òhùnmọ̀lẹ̀ ìyá fọyìwálì mẹ́nuwà fàkọ̀hùn. sòkòtọ́ fún kó wá já sí pé àáfàá rẹ̀ ń àbí ìmáàmù ojú ọ̀nà rẹ̀ mọ́sàbí rẹ̀ ń àbí ṣéwù rẹ̀ yẹn tó gba tiẹ̀ torí pé àdámá nìyẹn lè nífẹ̀ẹ́ àáfàá kan jù kan lọ àmọ́ kó wá gbé àáfàá yẹn kalẹ̀ ní mìíyàrù kó gbé kalẹ̀ ní ìyáàrò sáńdáàdì tí ó fi máa ma ta ló rọ́ǹgì ta ló ráì sheikh islam ló sọ ẹ̀rí kó wá gbé ẹni yẹn kalẹ̀ àbáwọn àṣàhábù tiẹ̀ àwọn tí wọ́n já wọn tí wọ́n jọ wà lórí láì kan náà bóyá wa tá a bá ti jọ lọ́pọ̀ pẹ̀lú ṣéèkù báyìí tọrọ wa bá ti ń jọra wa papọ̀ lórí ọ̀rọ̀ ṣéèkù báyìí àwa gangan lòdodo tí ọ̀rọ̀ ìwọ tọrọ ẹ bá ti yapa sí tiwa ìwọ gangan nírọ́ ṣéèkù ìsìlámì rahimahullahu ta'ala wọ́n ní kò tọ́ fún yàn láti ṣe irú rẹ̀ ẹ̀rí wọ́n ní wọ́n yọ áàdì man khalafahum kó máa bẹni tó bá yapa wọn wọn ní kó máa bá ṣọ̀tá. فينبغي للإنسان أن يعود نفسه التفقه الباطن في قلبه والعمل به كدما سوف ọ̀nà yẹn ni kéèyàn ní fíkìú nínú ọkàn á ní fíkìú nínú ẹ̀mí lára fíkìú náà òun náà ni kéèyàn máa wí pé kò sí àáfàá tá a lè gba tiẹ̀ a lè gbé ilẹ̀ di wípé mọ́kàn ni kò sí mọ́kàn nínú àwọn àlùfáà wa. so ṣùgbọ́n ẹni tá a bá rí tó bá mú nǹkan kan wá nípa wọn pé àwọn náà ṣe báyìí ìwọ kan ní kó lọ mú nǹkan tí wàá fi da nǹkan yẹn nù pé wọn à ṣe é àbí wọn ti ṣe é rí wọn à ṣe é mọ́ kó kàn fi dànù ní ọ̀rọ̀ sì yanjú tó bá a ṣe máa tírìtì màsáìlù nìyẹn dákun torí tọlọ́run kò sí mọkàn nínú gbogbo àwọn àlùfáà wa eléyìí nínú tí ń dá wàhálà alẹ ní kọlọn kó ṣàánú kó ṣàánú wa so inshallah ta'ala bóyá ká dúró fún sọlẹ́t hmm? so ká dúró fún àti kírun báyìí insha allah ta'ala abẹ́lẹ́ wọn bá gbogbo tí àwọn àlùfáà wa fi ṣe wá láǹfààní lọ́tún lọ́sì kọ́lọ́n dákun kó jọ ṣe wá láǹfààní allahumma rabbana ij'alna min ibadika as-salihin wa min a'immati al-muttaqin ولا تجعلنا وأهلنا وذرياتنا من المغضوب عليهم ولا الضالين سبحانك اللهم وبحمدك أشهد أن لا ok a padà insha Allah ta'ala tí ó bá ti di aago méjì àbọ̀ kó aago méjì àbọ̀ àbí ìtàwó kọ́tà tó kọ́tà pass ṣé kọ́tà tó tiri àbí ẹ́ ok now so wọ́n ní a padà ní aago mẹ́ta kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún aago mẹ́ta ó kù ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún ìwọ́n tó bá máa béèrè lọ́wọ́ àwọn tí wọ́n bá máa Yorùbá aago mẹ́ta kù ṣẹ́jú àgbàdo ìmọ̀ so aago mẹ́ta kù ṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún insha allah ta'ala a padà sí orí ibi báyìí so ká kírun káwọn àlùfáà wa náà ti sinmi. salaamaleykum wa rahmatulah.